màmá yìí ní ẹ̀gbin ọ̀run ó wá láti marine world ìyá yìí ló sọ bẹ́ẹ̀ ó ní ó ti mọ̀ pé òun máa kú ipò wọ́n ti fún ní time àti wákàtí tó máa fi kú màmá yìí ló sọ bẹ́ẹ̀ o èmi kọ́ o torí ẹ̀ mo ṣe gbé wá o mo ò dẹ̀ fẹ́ kí n gbàgbọ́ ya mo fẹ́ kájọ gbọ́ mo ṣe gbé wá fún yín ìyá yìí ló sọ bẹ́ẹ̀ ṣọ́tìyẹ́ so ẹjẹ àjọgbọ oya bàbá. she came from the marine world okay. and she has gone back to the marine world okay. i need prophetess Egbinorun Morenikeji so sorry about her demise okay. and you know ẹbí wọn ọmọ wọn ará wọn ilé wọn ọ̀nà wọn ọlọ́run máa wà pẹ̀lú wọn á wá yọ ẹ bẹ́ẹ̀ nìyẹn tètè kúrò ní ọkàn wọn ṣe prophetess ẹgbẹ́ ọ̀run ọlọ́run ó mọ̀ pé ó máa kú ó oh god wọ́n dẹ̀ mọ̀ pé wọ́n ní májẹ̀mú covenant ẹ̀ with the marine world. màmá yìí ní prophetess ẹgbẹ́ ọ̀run mọ̀ pé òun máa kú torí ó ní ìlérí àbí ṣèbí májẹ̀mú ló ń jẹ́ ìlérí ó ní ìlérí tó ṣe fún àwọn ti marine world. Mm. now Yorùbá dẹ̀ ló sọ pé olè ló mẹ́sẹ̀ olè tò lórí àpáta àwa ò mọbi tó ń pè máa rìn torí àwọn òde bẹ́ẹ̀ rì màmá yìí bóyá àwọn náà wà máa rìn wọ̀dù àwọn ló wá ń ṣàlàyé fún wa ẹ̀gbin ọ̀run tó wà ní máa rìn mi eye time àtìgbà tó dá wọ́n fẹ́ yún ọ̀nà ẹ̀ fún wa torí pé àwọn náà wà ń bẹ̀ àbí èèyàn tó bá wà máa rìn nìṣà ló máa ṣe lè ṣàlàyé tó wà máa rìn bíi tiẹ̀ ẹ̀hẹ́ ó dàbí olè ni òun ló máa mọ àwọn gáàgì wọn so bàbá à ń gbọ́ yín ẹ gbóhùn sókè. ọlọ́run hello oh god ṣé ẹ rí ẹ̀jẹ̀ jésù nìkan ah. òun ló lè bà májẹ̀mú jẹ́ o òun nìkan la fún ní àṣẹ láti bà májẹ̀mú jẹ́ àti láti tún májẹ̀mú ṣe. let's go and read the book of uh, hebrew okay. hebrew fourteen fifteen ephesians two thirteen first corinthians eleven. Okay ó pọ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run ẹ̀jẹ̀ jésù nìkan la fún ní agbára àti àṣẹ láti bírèkì covenant ṣe rí agbára ewé àtegbò débẹ̀ ọlọ́run ò fún ewé àtegbò láṣẹ débẹ̀. ìyá wa ìgbẹ́nu dákẹ́. ẹ má sọrú ẹ mọ́ ẹ má kàn dẹ mọ́ ẹ̀bùn ti Elédùmarè tó fúnlẹ̀ adúláwọ̀ yá wa má sọ̀rọ̀ ẹ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù nìkan lájọ tẹ ti ń pe ẹ̀jẹ̀ Jésù marin mélòó ló ti ló ti clear stop misleading people torí ẹ̀ mo ṣe gbà fún ọba Solomon he will tell you the reality ìgbà tẹ́yìn mọ̀ pé wọ́n á máa rin wọ́ọ̀dù kí ló tẹ̀yìn ò wá sọ fún wa ìgbà tó wà láyé kí ló tẹ̀yìn sọ fún wa ipe kò ní pẹ́ kú torí pé ó ti dájọ́ fún àwọn màrín yẹn torí pé ẹ ti mọ̀ pé òkú ò lè defend ara ẹ̀ ìyá ìyá aláǹkárá <coughs> ká ló máa ka history bible ẹ ti mọ̀ pé òkú ò lè defend ara ẹ̀ ẹ̀ wọ́n á fi báwọn kan ṣe ṣẹ̀ṣẹ̀ mi ayé wọn nú bible bó ṣe rúùlù ayé wọn ẹ fi ń jọ́ọ̀jì ẹni tó ṣe ẹ̀ṣẹ̀ àgbà iṣẹ́ ayé tiẹ̀ tó lọ. ẹ ẹ̀yin tẹ́ ẹ̀ sí màárín wọ́ọ̀dù ẹ sọjọ́ tẹ̀yìn máa kú fún wa. ẹ sọ fún wa. lánàá lórí show mi mo sọ pé arábìnrin Ẹ̀gbin Ọ̀run yìí màmá tó bí wọn ló ba ìrìn àjò wọn jẹ́. yes i will say it and i will, I will still say it màmá tó bí arábìnrin yìí òun ló ba ìrìnàjò ẹ̀ jẹ́ because what we have in Africa we don't value it yeah nǹkan tí Elédùmarè fún wa láfíríkà kí ló dé fata àfi value ẹ̀ ni pé ojú kòkòrò àtàìnítẹ́lọ́rùn ni ìwọ tó bá ní nǹkan yìí sellotape dẹ̀ ń mi tí ò bá ti mọ value ẹ̀ tó wọ pé kò useful fún ẹ tó bá lọ́wọ́ ẹlòmíín ta tó bá pè fún ẹ góòlù wàá rà á torí pé ìwọ fúnra rẹ̀ gọ̀ òun lẹ ṣe rí àwọn tó wá ta ẹ̀sìn fún wa láfíríkà wọ́n mọ̀ pa àgọ̀ wọ́n dẹ̀ fẹ́ ká sin àwọn kú ni òun la ṣe ń sìn wọ́n kú abẹ́ wọn abẹ́ funfun sorry abẹ́ funfun ni dúdú máa wà táyé máa fi parẹ́ torí àwọn baba ńlá kù bàbá wa àwọn ni àwọn ìbò gbámú àwọn ọmọ àwọn ìbò náà tún wá ń gbà wá náà mú látàrí history tó ṣẹlẹ̀ now ibi tí mo ní pé ìyá tó bí Ẹ̀gbin Ọ̀run yìí ló ba ìrìn àjò ẹ̀ jẹ́ ni pé Ẹ̀gbin Ọ̀run sọ story wọn nínú fídíò tí mo play lánàá wọ́n ní báwọn ṣe bẹ̀rẹ̀ sí ní fẹsẹ̀ múlẹ̀ báyìí lẹ́nìkan sọ pé òun máa lọ jà wọ́n sílé kéwú nígbà táwọn dẹ̀ bẹ̀rẹ̀ ilé kéwú àwọn kọ́ kéwú àwọn kọ́ túmọ̀ kò sí kéwú táwọn ò lè ṣe kò dẹ̀ sí ìtumọ̀ táwọn ò kà but unfortunately àwọn bẹ̀rẹ̀ sí ní rí ìríkùrí wọ́n bẹ̀rẹ̀ sí ní rí ẹni táburú bá fẹ́ ṣẹlẹ̀ sí wọ́n bẹ̀rẹ̀ sí ní rí ikú sẹ́lòmíì tí ikú bá wà lórí ẹ̀ wọ́n wá ń sọ fún un torí pé àwọn òbí wọn mùsùlùmí ni wọn àìmọ̀kan mọ̀kan ṣe wọn òun ló ṣe fọ̀rọ̀ yẹn lọ ẹni tó ṣe ọmọbìnrin lọ́nà tí ẹ fi mú lọ sí chọ́ọ̀chì aláwọ̀ funfun chọ́ọ̀chì aláwọ̀ funfun tó wá mú arábìnrin lọ gbàtọ́ débẹ̀ wọ́n tún bẹ̀rẹ̀ sí ní rírì kúrì ńbẹ̀ wọ́n change wọ́n lọ sí another church. ṣẹ́rí tí Elédùmarè bá fún èèyàn lẹ́bùn àwọn ancestors ilé wọn ló padà wá tó o bá mọ̀ torí pọ́ńṣì nífẹ̀ẹ́ nu lè yẹn ni according to her ipò òun máa ń rìnrún láti kékeré òun ṣé mọ̀ <coughs> ọ̀tọ̀ ni àwọn tó máa ń wẹjú fún ọ̀tọ̀ làwọn tó máa ń bímọ ṣọ́rọ̀ mi yé yín àwọn kan wà tó yẹ pé wọ́n máa ń wẹjú fún ni àwọn kan dẹ̀ wà dẹ̀rẹ̀ wọ́n máa ń bímọ wọn ni so according to her story ta play lánàá she said wọ́n bímọ òun ni kò lóun lọ wẹjú fún ṣọ́rọ̀ mi yé this particular woman ká ní wọn lọ church ni this egbin ọ̀run ourselves possibility wà tó bá jẹ́ pé ẹsẹ̀ ilé tradition ló fi tọ́ àti rí ọmọ tí wọ́n mú lọ sọ́dọ̀ àwọn oní tradition pé ẹ bá wọ ọmọ yìí o ó ń ṣe wọ́nranwọ́nran ṣùgbọ́n ńgbà tí wọ́n dáfá fún babaláwo yẹn fúnra rẹ̀ tẹ̀ fún ni ó ní ìyá òun rèé o báyìí ni o báyìí ni o gẹ́gẹ́ bí ọba Solomon ọba Solomon sọ pé bàbá tó bí òun pásítọ̀ ni òun náà dẹ̀ gbégbá jésù dání kí ló fà á tóun fi ń wọṣọ white lọ́jọ́ tèní ó ní àwọn aláwo ló sọ fóun pé tóun bá fẹ́ rọ́nà lọ tipa yóò ní ká òun kóun máa wọ aṣọ funfun òun gbọ́dọ̀ la lábà wọn. ẹ wá ìmájì ká ní ọba solomon jẹ́ tó ti kú ọpọlọ ẹ̀ lọ kò ní gbọ́ sí wọn lẹ́nu á wò pé jésù ní ọ̀nà àti òtítọ́ àti yè possibility wà kọ́wọ́ ayé ti mú ọba solomon lọ́jọ́ tèní pẹ̀lú ẹ̀ náà bí bọ̀bọ̀ yẹn ṣe ń wọ white tó ń wọ white tó ń wọ white wá sórí social media àṣírí àwọn tó ń gbógun tì tí wọ́n ń challenge ẹ̀ kí ló tó ń wọ white. now èèyàn wá sílé ayé pẹ̀lú gift naturally tẹ́lẹ̀dùmarè fún ọ̀bìmọ ni. kó tó máa mọ́bìnrin máa wọ white máa wọ white máa wọ white irú iṣẹ́ tó ń jẹ́ fún ọba Solomon ló jẹ́ fún. but torí pé she is crunk ibi tó kọ́kọ́ yà sí nílànà kìrìsìtẹ́nì òun ni wọ́n fi máa ń sọ pé lọ ewé ilé lọ ewé ilé yìí tí elédùnmarè ò bá fún agbára ewé àti egbò ní nǹkan kò yẹ kó máa ṣiṣẹ́ o fáwọn tó ń jà so ẹ̀yin ìyá wòlíì ẹ yé kọ̀ndẹ́ẹ̀mù ewé fáwọn tó léwé o torí gbogbo yín pátá lè ń jẹ́wé lẹ́yìn lẹ́dẹ̀ ń wa egbò lẹ́yìn ẹ yé brainwash àwọn èèyàn brainwash tẹ brainwash àwọn èèyàn ti tó torí ọ̀nà àtijẹ you should stop it any prophet prophetess tẹ́ ewé àtegbò tó ń tọ àwọn èèyàn pé ẹ̀jẹ̀ Jésù nìkan máa fún fọtí o òun ló jẹ́ kí n ọmọbìnrin tó kù yìí mi ò wọ́n rí ìgbà tó wà láyé o gbogbo àwọn fídíò ẹ̀ tó ṣe tí kò kàn dẹ́ẹ̀mú ewé àtegbò because she know the value she is a powerful woman but ọ̀nà tó bá gbé gbà torí pé ó jẹ́ ọ̀rọ̀ ìlànà kìrìsìtẹ́nì ló ṣe máa ń sọ pé tẹ bá já ewé ilé ìkẹwàá ka sáàmù sí sáàmù ò ṣiṣẹ́ papọ̀ mọ́ ewé sáàmù kò ṣiṣẹ́ papọ̀ mọ́ ewé torí ewé ní gbólóhùn tiẹ̀ bí àwọn ìyá wa ṣe ń jà so mama à ń gbọ́ yín ẹ gbóhùn sókè. it's just in the supplement food supplement. ṣé ẹ rí nǹkan tí mo ṣe jáde wá tí mo ṣe wá ṣe fídíò yìí mo máa sọ́ọ̀sì ó máa yé wa o. ẹ máa sọ à ń gbọ́ yín. ṣé ẹ rí prophetess ẹ̀gbin ọ̀run ẹ̀gbin ọ̀run tó ń jẹ̀yẹ́ orúkọ wọn ní marine world ni o orúkọ tí wọ́n jẹ́ ní marine world with big palace. ok kí ló tẹ̀yìn ò wá sọ fún pàtó wà láyé so that àwọn èèyàn á lè mọ̀ pé onímàárín ni ni o àbí ẹ ti sọ fún pé ẹgbin ọ̀run ò sí ìtẹ́yìn mọ̀ rí àwọn ò mọ̀ rí àmọ́ rí ṣó ti ẹyin kálẹ̀ mi mọ̀ ìgbà tó wà láyé kó tó kú ni èmi máa ti kọ́ọ̀lì ẹ̀ àtúntò ìpèjì mi ìpè madam madam ẹ gbàgbé ewé tewé tẹni kọ́ máa já ó da ìlànà yín ni ìran tẹ́ ń rí òótọ́ ni because you are naturally gifted but sáàmù tẹni kọ́ máa kà sí yẹn ẹ gbàgbé ẹ̀ ẹ gbàgbé ẹ̀ ṣọtiyé irú àwọn màmá yìí sìn wọ́n ní egbin ọ̀run tó ń jẹ́ ní big palace kí ló dé tí wọ́n sọ gbà tó wà láyé because òkú ni kò lè dìfẹ́ dára ẹ̀ and it's because she is beautiful. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jẹ́ ọmọ omi náà àwa tá à ń sọ̀rọ̀ yìí náà ọmọ omi ni wá ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jẹ́ ọmọ omi ọ̀nà tó ní kálukú ń lò ló yàtọ̀tọ̀ but torí pé kí la ayé fẹ́ ṣe pẹ̀lú àwọn oní tradition because ẹ̀yin èèyàn Nollywood tẹ̀ ń wò ó jẹ́ kẹrẹ́ àwọn oní tradition gẹ́gẹ́ bí oníṣẹ́ ibi pé inú náà lọ́ọ́ máa wò òun làwọn èèyàn ṣe ń fi kìrìsìtẹ́nì àti mùsùlùmí wọ́n á fi bójú torí wọ́n mọ̀ pé ẹ̀sìn tẹ́fẹ́ gbọ́ létí nìyẹn once you hear I'm a muslim ẹ máa rò bẹ́ẹ̀ èèyàn ọlọ́run ni mí once you hear I'm a christian ẹ máa rò bẹ́ẹ̀ èèyàn ọlọ́run ni mí but if I tell you I'm a traditionist ẹ máa sá fún mi because I believe pé inú náà ni máa wọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ tí n bá sọ pé i'm a traditionist i'm a spiritualist kìíní kan you all will run for me you don't want to mingle with traditionist but tí n bá sọ pé i'm a muslim you will come to me tí n bá sọ pé i'm a christian you will come to me whereas ojú burúkú la fún àwọn traditionist gbogbo àwọn tádẹ̀ ń pera wọn ní mùsùlùmí kìrìsìtẹ́nì gbogbo wọn ni wọ́n ń jẹ lọ́mú lábẹ́ tradition bọ̀dí tún pé wọ́n ti paint orúkọ yẹn ní ọ́gìlì sí yín létí orúkọ yẹn ti ọ́gìrì létí yín traditionist yẹn ó ọ́gìrì létí yín. ṣe understand and they are still continue to brainwash our youth we should value what we have. mama you say she is a, a marine wá ẹ̀tẹ́yìn ò sọ fún kí ló ń tẹ̀yìn ò tètè kọ́ ọ̀lẹ́ àtúpẹ́ ó ní marine ní ẹ o gbé jésù wálẹ̀ o má fi jésù wá kí ló ń tẹ̀yìn ò sọ fún gbà tó wà láyé mama mama Oyindele à ń gbọ́ yín ẹ gbóhùn sókè. kì í ṣe orúkọ lásán o egbin egbin ni wọ́n ń jẹ́ ó ti yẹ yín so by the time tí wọ́n dẹ̀ ti mọ̀ wọ́n mọ̀ fúnra wọn wọn kàn wá gbègbèsẹ̀ láti bà májẹ̀mú yẹn jẹ́ ṣé ẹ rí agbára ewé agbára egbò kò lágbára láti bà májẹ̀mú kọ̀ọ̀kan jẹ́. tó bí obìnrin ṣe ń sọ yìí tó bá wá láti marine world ṣó ti yé irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ wọ́n máa ń ní oyè ọjọ́ àti wákàtí àti àsìkò torí wọ́n jẹ́ ìránṣẹ́ tí wọ́n á jẹ́ṣẹ́ láyé wọ́n dẹ̀ máa ń try láti ṣe dáadáa sí gbogbo èèyàn tó bá wà ní sàkání wọn sọ̀rọ̀ mi yé ó ní fídíò kan tí mo rí mo máa play after this woman o tí woman yẹn woman tó kú yìí prophetess yìí ó ń gbọ́ orin ẹni yẹn ń kọrin pé kí Elédùmarè má jẹ́ kí wọ́n fi fọ́tò òun pé kọ́ lọ mú fọ́tò òun tó fáìn jù láti ṣe RIP ó kọ́ wúmà àtòkù yìí ó kọ́kọ́ kọrin yẹn lọ ìgbà tó wá gbọ́ pé lọ́dún yìí tẹ́ni yẹn dárúkọ lọ́dún yìí sínú ẹ̀ ojú ẹ̀ wá kọrẹ́ lọ́wọ́ ojú ẹ̀ change she might be powerful woman yeah I accepted nǹkan tó wá fà á táwọn kristẹni tó fi ń drag obìnrin yìí ni pé ìlànà kristẹni tí wọ́n gbé iṣẹ́ yẹn gbà ni yá gbogbo wọn dẹ̀ ló ń jealous ẹ̀ nígbà tó wà láyé. what is the meaning of ẹ̀gbin ọ̀run arẹwà tó mú arẹwà wá látọ̀run ni torí ẹ̀ mo ṣe kọ́ sórí péjì mi níjọ́ ẹ̀ mo fẹ́ mọ̀ nǹkan táwọn èèyàn fẹ́ sọ tó bá ní nǹkan rẹwà bí ẹ̀gbin yóò bá máa ń lo òwe yẹn fún ìyàn ni ọ máa ń lo òwe fẹ́ni tó bá beautiful ipe ah o bó ṣe rẹwà bí ẹ̀gbin ẹni tí yorùbá bá fẹ́ jẹ́ kó kínú ẹ̀ dùn pé ó fine kódà tó bá rí èèyàn tó ugly gan wọ́n á máa lo èdè yẹn fún torí gbogbo alámọ̀ pé ẹ̀gbin ní ọ̀rọ̀ yorùbá nǹkan tó beautiful ni so téèyàn bá wá fúnra ẹ̀ ní ẹ̀gbin ọ̀run that means òun mú ẹwà òun wá látọ̀run ni it might be have meaning in the woman òun ló mọ ibi tó fi fúnra èmi náà tí mo fún ara mi lórúkọ sí ọmọ ọlọ́run alálùbáríkà kẹ́nìkan á máa sọ pé mo wà ní kinní kan torí ẹ̀ mo ṣe fúnra mi lọ́mọ ọlọ́run ẹ̀jọ̀ ta ló ní bá fúnra ẹ̀ lọ́mọ èṣù ṣé rí gbogbo àwọn ìyá tó ṣẹ̀ ń jáde yìí wọ́n ti wádìí arábìnrin yẹn tipẹ́tipẹ́ àti àwọn bàbá tó sọ̀rọ̀ yẹn tọ́gbẹ̀rẹ̀ àwọn prophet prophetess yẹn kí ló dẹ̀ fà á woman ló fà á woman egbin egbin yìí ló fà á because she know the kind of person she is but ìyá tó bí wọn ló ṣì wọ́n lọ́nà ìyá wọn ló mú ọ lọ sí ìlànà white garment whereas gift tóbìnrin yẹn mú wá kì í ṣe gift jésù kọ́ ló fún jésù kọ́ ló fún ní gift yẹn òun ló ṣe máa sọ pé ẹ lọ já ewé ilé yìí o ẹ lọ wá egbò ilé yìí o wọ́n máa mọ̀ọ́mọ̀ ní kẹ́ fi sáàmù sí nílànà kìrìsìtẹ́nì kó papọ̀ sọ̀rọ̀ mi yé yín gbogbo àwọn tó wá ń sọ̀rọ̀ obìnrin yìí sì wọ́n ti wá díẹ̀ ti pẹ́ kí ló pé kí ló fi ń ṣagbára gbogbo wọn lọ wọ́n wá capsule sọ̀rọ̀ mi yé yín wọ́n wá capsule ẹ wo orúkọ sí ó pera ẹ̀ ní aníkúlétí ìka of Africa kẹ́nìkan á máa sọ pé Portable wà ní kíndọ̀mù kan o tẹ́ pé ikú ló fi ń ṣe ọmọ aráyé lóore òun ló ṣe ń gbékú sétíkà ìkiri ẹ já máa gbọ́ ìyá yìí màmá à ń gbọ́ yín. ẹ̀jẹ̀ jésù nìkan la fi lélẹ̀ láti bá májẹ̀mú jẹ́ ó kàn máa silent ẹ̀sẹ̀gbẹ́ kan ni ẹni yẹn máa rò kóun ti bọ́ ẹ̀ rárá o kò bọ́ nínú ẹ̀ o ìdí tí mo fi wá jáde sí i tí mo fi wá ṣe fídíò kékeré this information may be useful for you i'm a safe èso even more than a èso we can both join hands together to save soul even more than a soul if you can share àwọn míì sì wà ignorant inside the covenant of the spiritual world you may be celebrity you may be non-celebrities you may be prophet ó wà lọ́kùnrin náà you may be prophetess you may be eh, pastor evangelist apostle whatever ọlọ́run tí èèyàn bá ti gbé ìgbésẹ̀ láti gba májẹ̀mú jẹ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù kí agbára ẹ̀mí mímọ́ ṣèdí díẹ̀ bóyá máa rí nìyẹn o. àìmọye tó pèjẹ jésù sí tó padà kú ṣé jésù ò kú ni yá a ò dídí jésù wà láyé tó fi kú mò ń béèrè because this mama is brainwashing is not only her a lot, a lot of pa all pastors are brainwashing people jésù fúnra rẹ̀ tẹ́ ń pè sórí àwọn èèyàn ṣé kò kú ni mama jésù tán ní agbára ẹ̀jẹ̀ jésù nìkan lónìí ṣé jésù fúnra rẹ̀ ò kú ni ṣé ẹ bá jésù láyé ni ò ní jésù wà ẹ̀yin tẹ́ jẹ́ kìrìsìtẹ́nì ẹ má bínú o mi ò bẹ̀ sí yín jẹ́ o mo kàn analyze ọ̀rọ̀ ìyá yìí ni o mi ò bẹ̀ sí yín jẹ́ o jésù fúnra rẹ̀ a ò dì ló wà tó fi kú ṣebí àwọn èèyàn lásán lásán ló kan jésù má gbélébù ṣebí èèyàn lásán ló kan jésù má gbélébù mo ń béèrè because ìyá yìí claim pé ẹ̀jẹ̀ jésù nìkan ló lè ṣe kinní kan ló lè ṣe kinní kan like woman tó kú ìkù kí pé jésù rárá ṣebí woman tó kú ìtó bá fáwọn èèyàn níṣẹ́ wọ́n máa sọ pé ẹni ló pé jésù ẹ pé lórúkọ jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ pé sáàmù kan ẹ ka ditoromi kan ẹ ka ìwé <laughs> baptist kan ṣé jésù fúnra rẹ̀ òkú ni Jesus died at age of thirty three ká wá sọ pé Jésù náà òun náà ẹ̀gbin ọ̀run ni Màrín ló ti wá jésù kú ní thirty three that means tó ti lè mú jésù kú ní thirty three yẹn ṣebí ọmọ ọlọ́run ni ọlọ́run fẹ́ kí gbogbo àmà hundred nìyẹn náà ṣebí ọlọ́run lọ́rọ́ jésù wá sílé ayé ẹnìkan òdèdó ìyá ìkíyà ẹ̀ tó lóyún jésù wá kú thirty three kí ló dé tí ìyá ìwá sọ pé ẹ̀jẹ̀ jésù tó kú thirty three yẹn ni kò fi máa ṣe kíní kan fáwọn èèyàn that means àwọn èèyàn máa kú thirty three nìyẹn tó bá dárúkọ ẹ̀jẹ̀ jésù torí jésù gan lójú thirty three years lọ tó fi kú àwọn ìyá yìí lóhùn o àwọn prophetess prophet ẹ má dá wọn lóhùn wọ́n polówó ọjà tiwọn ni ẹ má jẹ́ kó tàn yín ṣọ́rọ̀ mi yé yín ẹ má jẹ́ kó tàn yín à ń gbọ́ yín màmá. ó máa lead to untimely death torí covenant ni so tó bá ti tó táìmù covenant tí a yọ̀ǹda fún wọn láti lò ní eh, eh, ayé tá a wà yìí planet tá a wà yìí ọ̀dọ̀ wọn máa padà sí ibi tí wọ́n ti wá. nobody kill am pé bóyá ẹ ó ti dáa jù. ṣé ẹ ń gbọ́ màmá yẹn màmá yìí ní tó ti lo time gbogbo àwọn tó wá ní màárín wọ́ọ̀dù yẹn tó ti lo time tí wọ́n fẹ́ lò wọ́n máa padà síbi tó ti wá mi ò pè yín o ó ní tó ti lo time tó fẹ́ lò wọ́n máa padà síbi tó ti wá now woman yẹn torí pé ó kú ní age of thirty three nìyá yìí fi ń sọ bẹ́ẹ̀ Jesus' mission was to come and die for our sins. So Jesus' case is different. Jesus come to die for, for your sin. So since Jesus has died for your sin, why are you sinning now? You could have not sinned again because someone has already packed all your sin away. Why are you sinning now? You have been brainwashed. You are been brainwashed. ọ̀rọ̀ tó bá jọmọ́ pé kí ẹ fi ewé àtẹ̀gbò ṣe ẹ fi ṣe ẹ má jẹ́ káwọn prophet prophetess ẹ má jẹ́ kó kó iye yín lọ ìpè orúkọ jésù ẹ má jẹ́ kó kó iye yín lọ ẹ má jẹ́ kó kó lọ i'm telling you the reality go and if you guys are followers of Ọba Solomon you will know what i'm talking about èèyàn kú ní age of i don't know this woman age tó fi kú ikú ẹ̀ Ọlọ́run ló yé ṣé wáyé gbogbo àwọn tó wá ń bọ̀tà tó ń sọ̀rọ̀ yìí wọ́n mọ̀ọ́mọ̀ condemn kínní ẹ̀ so that church ẹ̀yin ò ní gbèrò mọ́ i'm telling you the reality At ò dẹ̀ mọ̀dí tí arábìnrin ẹgbẹ́ ọ̀run ìgbọ́n fi dá church ilẹ̀ because ìlànà wọn kì í ṣe ìlànà jésù ìyá wọn ló da ìrìnàjò wọn rú ìyá tóbi ìyá tóbi wey there as ó dẹ̀ máa nẹ́ni tí ìyá yẹn fọ̀rọ̀ lọ ni ṣẹ́rí ilé ayé yìí ìwọ abiyamọ tó bá ti bímọ láyé ẹ̀ máa béèrè lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀ kó tó máa fọ̀rọ̀ ọmọ ẹ lọ̀yàn torí ẹ̀bùn tẹ́lẹ̀dùmarè fún ọmọ tiẹ̀ ó lè máa fún ẹni tó fẹ́ fi ọ̀rọ̀ ọmọ ẹ lọ kọ́ má bàa fún ẹ ní àwọn advice tí ò da láti ta ìlànà ẹ sílànà tí ò da sọ̀rọ̀ mi yé yín ṣe rí arábìnrin yìí ẹgbẹ́ ọ̀run yìí tóòtọ́ kì í ṣèyàn lásán ṣùgbọ́n ìlànà tí wọ́n gbé gbà òun ni ò jẹ́ kí wọ́n ríra wọn dáadáa tó fi gbé ní ìlànà Jésù wọn ń ṣe èèyàn tó ń gba ìlànà jésù rárá òun lè fi rí àwọn tó wà ní ìlànà jésù tó ti wà ń bẹ̀ tipẹ́ wọn ò rọ́wọ́ yọ wọn ò rọ́wọ́ mú tó arábìnrin yẹn òun ló ṣe ń ṣe lára ẹ̀. mo bọ̀ o wèrè kan wà bíbá tí mo fẹ́ block o èmi máa ń block èèyàn bíbá so I won't mention your name so that you don't know I will block you. wọ́n ti torí pé wọ́n dáa lọ́jọ́ báyìí ṣèkú náà nǹkan kan tí àwọn èèyàn máa ma fi mọ pẹ́ẹ̀nì yẹn tó máa ma fi ní pẹ́ẹ̀nì wọn tó máa ma fi míìsì wọn tó bá kú òun gangan náà máa ń ṣe tí àwọn èèyàn máa ti sunkún sunkún sunkún òun náà máa ń ṣe ọlọ́run so díàfọ̀ kì í ṣe pé bóyá àwọn fúnra wọn mọ̀ pé wọ́n wá láti marine world wọ́n dẹ̀ mọ̀ fúnra wọn ọlọ́run pé wọ́n máa kú ṣe eré ìdí tí mo fi wá wá ni pé àwọn kan sì mọ̀ bẹ́ẹ̀ tí wọ́n wà nínú májẹ̀mú bẹ́ẹ̀ tí wọ́n dákẹ́ because to be losing a legend the legend àti àwọn tó kàn ní ẹ̀bùn tí wọ́n ń dúró ṣáká ọlọ́run ó máa wà painful ó ń wà painful kó má bàa tún máa rampart ìwọ tó o mọ̀ you may be anybody àpò òlè kò sí òṣèlú tó o ní kò sí connection tó o ní tó lè break the covenant of the spiritual world without the blood of the covenant of Jesus Christ nìkan ọlọ́run ẹ̀mí mímọ́ ló máa tó àwọn ọlọ́run tí ẹ̀mí máa ń gbé inú wọn gan dáadáa bọ́n ṣe máa rìn bọ́n ṣe máa ṣe ọlọ́run ẹ̀mí mọ̀ yẹn ló máa ṣe iṣẹ́ yẹn ó máa bà májẹ̀mú yẹn jẹ́ ó máa gé sí wẹ́wẹ́ ó máa sọnà sí i ó máa. mama ṣebí christian lẹ́yìn gbogbo ìran tẹ̀yìn rí ṣáfà tó kú lẹ́yìn ṣe rí àbí kó tó kú lẹ ti rí tó bá jẹ́ pé kó tó kú kí ló tẹ̀yìn ò bà májẹ̀mú yẹn jẹ́ ò fẹ̀jẹ̀ jésù kẹ́ bá fi ba májẹ̀mú yẹn jẹ́ àbí ẹ pé pé fẹ́ fi ba májẹ̀mú ẹ̀jẹ̀ kò fọ ni ṣebí jésù lẹ́yìn kí ló tí jésù rẹ̀ yìí sí i pé kó máa pe ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ òun o láti ba májẹ̀mú ẹ̀jẹ̀ I don't want to go deeper because if I go deeper àwọn èèyàn máa sọ pé mò ń ba ẹ̀sìn jésù jẹ mò ń ba ẹ̀sìn kìrìsìtẹ́nì jẹ and èmi ò èmi ò wá bí wájà jẹ ẹ̀sìn I'm not interested in religious um, in religion because I know a lot of Nigerians have been brainwashed so it's none of my business bó bá ṣe wọn ẹni kò ṣe gbé ọpọlọ ẹ kó ṣe báyẹn kó lọ kò kàn mí bọ̀rọ̀ tí ìyá yìí sọ yìí gẹ́gẹ́ bí ìyá Jésù ìgbà táwọn mọ̀ pé wúmànù yìí Jésù nìkan ló lè bá kọfẹ́nàtì ẹ̀jẹ̀ ipò dáa kí ló táwọn ò gbé Jésù yẹn kọ́ fi yọ ipò ṣe báwọn pásítọ̀ náà máa ń rí ikú wọn máa ń rí àǹjọ̀nù síyàn kí ló tẹ̀yìn ò yọ ikú àti àǹjọ̀nù kí ló tẹ̀yìn ò fẹ̀jẹ̀ Jésù kẹ́ bá fi wáìpù ẹ̀ kíní ẹ̀ kúrò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 ibi ni kò máa wò Drive TV thank you kí Drive TV driving you round the world.